Africa. Daily African TV ìdùnnú àwọn adúláwọ̀. mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá níbikíbi tí ẹ ti ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ yìí ọmọlúkà lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí a ti sọ fún yín wípé lórí ìkànnì yìí Daily African TV a máa fi àwọn oúnjẹ àwọn nǹkan àlùmọ́nì lóríṣiríṣi tí ọlọ́run fi kẹ́ ilẹ̀ yorùbá a máa fi hàn yín lẹ́nìí ewébẹ̀ ni a fẹ́ ṣiṣẹ́ lé lórí ẹ̀yin tí ẹ bá ti subscribe sórí channel wa yìí ẹ bá wa subscribe sí ẹ like ẹ ẹ share ẹ kẹ́dẹ̀ jẹ́ kí o máa lọ ẹ jẹ́ ká tẹ̀síwájú lọ sínú ọjà níbi tí a ti wá fi oríṣiríṣi àwọn ewébẹ̀ àti àwọn tí a lè fi sebẹ̀ tí a fi hàn yín ẹ máa bá wa ká lọ ó kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lẹ́yìn òbí níbi gbogbo tí ẹ ti wò wá lọ́wọ́lọ́wọ́ ọmọlúkà lórúkọ tèmi jẹ́ lẹ́ẹ̀kan sí ọmọlúkà yín nìyí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín wípé láìpẹ́ láì jìnnà pé a máa bẹ̀rẹ̀ sí ní jẹ́ kẹ́ mọ̀ wípé lótìtọ́ àti lódodo yorùbá ló làṣà yorùbá ló lóúnjẹ yorùbá ní ọba lóúnjẹ a wà nínú ọjà lára ọjà ọba nílùú àkúrẹ́ lọ́wọ́lọ́wọ́ a fẹ́ fi àwọn nǹkan tí a fi ń sebẹ̀ òun ni a fẹ́ ṣiṣẹ́ lé lórílẹ̀ ní àwọn ọbẹ̀ tó wà kí ṣe gbogbo ẹ̀ lẹ́lẹ́ rí bàbá ṣe rí wọn sí la máa máa fi wọ́n hàn yín pátápátá fún ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń wò wá káàkiri àgbáyé tí ẹ̀ tí ì subscribe sí channel wa yìí ẹ bá wa subscribe ẹ tẹ̀ kí ẹ subscribe síbẹ̀ kẹ́ comment kẹ́ dẹ̀ like ẹ akíyín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sí orí ètò yìí ǹjẹ́ bí ẹ bá ń wo bí àwọn ohun tí a kó dà sílẹ̀ ń bí á rí i pé ohun jíjẹ mímu ni gbogbo ẹ̀ àti àwọn nǹkan tí yorùbá lè fi ṣe ọbẹ̀ ọbẹ̀ aládùn ọbẹ̀ alárinrin òun ló wà níbí ọyá màmá wa a kí yín o ẹ jọ̀ọ́ ṣé lè máa bá wa tọ́ka sí àwọn nǹkan ewébẹ̀ tẹ ní níbí àwọn nǹkan ọbẹ̀ tí ẹ ní kẹ́ fi gbogbo ẹ̀ hàn wá kó dáa fẹ́ ṣe bẹ̀ gidi gan. ọ̀gbọ̀nà eléyìí ni ọ̀gbọ̀nà ọ̀gbọ̀nà lélẹ́yìí o so a máa lọ ni tá a bá ti fẹ́ fi ṣe bẹ̀ ee ẹ ṣe eléyìí ńkọ́ ok eléyìí tó ọ̀gbọ̀nà tó ń lọ léléyìí ó ti dáa eléyìí ńkọ́ eléyìí ẹ̀gúsí ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé ẹ̀gúsí wẹ́wẹ́ léléyìí ẹ̀gúsí ńlá léléyìí ẹ ṣe hmm, ẹ ṣe ẹ ṣe ẹ tún padà wá síbi mo tún wò kán lẹ́gbẹ̀ẹ́ ń bí eléyìí ni kóró òwú eléyìí bí eléyìí ṣe wà yìí oògùn ẹ̀jẹ̀ gidi ni ẹ̀yin tí ó bá kù díẹ̀ káàtó tí ẹ̀jẹ̀ yín ò tó ẹ wá ṣe kóró òwú kẹ́kàn kẹ́fi jẹ yán kẹ́fi jẹ bà ẹ mọ̀ gbádùn ní ẹ̀jẹ̀ yín á máa pọ̀ sí i ẹ èwo lẹ wá dì sínú kínní ògìrì ẹ̀yin tí ẹ mọ̀ nípa ògìrì àwọn kan pè ní ẹ̀rà gìrì àwọn ìdànrè àwọn kankan ìdán pè nìyẹn eléyìí ni mo gí tí àwọn baba ńlá wa ń lò tẹ́lẹ̀ àwọn màmá wa tó ń fi ń ṣe bẹ̀ sẹ́nu àwọn ìyá wa tí wọ́n dẹ̀ ń jẹ́ lájẹgbádùn tí ò ní sí tó ń jẹ́ magi ayé ìgbà tó lóyìnbó dé ni magi dé ògìrì ni magi wọn àti irú ẹ ṣe màmá ẹ kí ni àwọn eléyìí tó tún kù eléyìí ńkọ́ ọgbọ̀nà ní gbogbo yẹn náà eléyìí àwọn stockfish ẹja ẹ àwọn àwọn kọlápá ibi èwo ni. ingredients kóró mi fún ọbẹ̀ ibà. fún ọbẹ̀ ibà kí ni orúkọ eléyìí ni àjò àjò lélẹ́yìí òyìnbó ń pè ní turmeric mhm. eléyìí garlic àbí ginger eléyìí garlic eh, ginger garlic eléyìí tó ṣe korodo yìí ń kọ́ wà mọ́ mi eléyìí nutmeg àwọn òyìnbó náà mọ orúkọ tí wọ́n ń pè é eh, gbígbẹ ní wọ́n fi ń ṣe ọbẹ̀ ibà gbogbo ẹ̀ pápátá ọbẹ̀ ni hmm. wọ́n wo eléyìí àwọn àkókò ló lé eléyìí o kí ni wọ́n ń pè é arùrù ló ń pè é ẹ̀jẹ̀ rẹ̀ arùrù àwọn àkókò ló ń ṣe eléyìí arùrù òun náà ń pè eléyìí oògùn ẹ̀jẹ̀ náà ni pàápàá jùlọ àwọn àkókò máa ń ṣe fún ọmọ tuntun gbogbo ẹ̀ la máa ṣe fún yín tí ẹ máa gbádùn eléyìí tán kì sínú kíní kọ́ epo igi leléyìí epo ràdújẹ wọ́n dẹ̀ máa fi ń ṣe bẹ̀ náà bákan náà hmm, mo ń wọ eléyìí náà bí kí ló kọ ẹjẹ́ ẹni erin jẹ ni wọ́n ń pe eléyìí fún ọbẹ̀ sísè náà ni ìyèrè leléyìí èso ìyèrè ẹ ti rí bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ lè ṣe wà yìí adùn ni ẹ ṣe bákan náà tí ẹ bá wo gbogbo agbègbè bí a ṣe máa mú yín súnmọ́ bí tí àwọn ọbẹ̀ jíjẹ tó wà ní rẹpẹtẹ ẹ máa wo èdè gbogbo ẹ̀ la máa ṣe fún yín èdè gbígbẹ leléyìí èdè funfun eléyèdè brown ló wà níbi àtẹ̀gbọ́n wọn máa ń fi ẹ̀bà ń se ọbẹ̀ ṣé lóòótọ́ ni wọ́n máa ń fi ẹ̀bà ń se ọbẹ̀ wọ́n ṣe ń se ẹ̀gúsí wọ́n máa lọ́ wọ́n dẹ̀ fi se ọbẹ̀ wọ́n dẹ̀ máa jẹ́ ó ní agbára ẹ ṣe màmá mi àdúpẹ́ ẹ yá wo ẹ̀gbẹ́ ń bí tẹ́ bá wo ìsàlẹ̀ ń bí ẹ rí àwọn ewébẹ̀ tó wà ń bí ewé eléyìí náà ń pè ní rọ̀rọ̀wọ́ ewé rọ̀rọ̀wọ́ rèé o ewé rọ̀rọ̀wọ́ lílé ọbẹ̀ yìí máa ń dùn mọ́ abẹ́ kòkó náà ti máa ń rí kẹ́lẹ́ mọ̀ fọ́mọ àgbẹ̀ náà là wà eléyìí ni ewédú àwọn kan ń pè ní ọ̀yọ̀ ọ̀yọ̀ ewédú oògùn gidi leléyìí ó níṣẹ́ tó ṣe tó pọ̀ nígbà bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ̀ fún yín ẹ wàá mọ a ṣàlàyé ẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ eléyìí ni àwọn Àkúrẹ́ ni mo gbọ́ kán ti ń pè ní arówó jẹja ẹ̀fọ́ làwa ń pè é ṣùgbọ́n ẹ̀fọ́ arówó jẹjẹ làkúrẹ́ ń pè é tẹ́ bá ti rí ẹ ti rí i pé ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ oúnjẹ pọ̀ nílẹ̀ yorùbá tẹ́ bá wo bí ẹ máa wo ewé kan tó tún wà ń bì í eléyìí náà ń pè ní gbúre àbí bàmọ́ mi ẹ̀fọ́ gbúre leléyìí ẹ rí bó ṣe fresh dànù àwọn kan tiẹ̀ fi yé mi wọ́n ní ní gbogbo ewé bẹ̀ tán fi ń ṣe bẹ̀ wọ́n léwé tó ríṣì jù ní ọlọ́run ló dáa jù e-, ewé gbúre nìyẹn ṣe rí gbogbo àwọn ewé tàbí wọ̀nyí wọ̀nyí gbogbo ẹ̀ pápátá ló ní ìlànà bó ṣe ń sè ewé efirin leléyìí o ẹ ṣe màmá mi ẹ ti rí àwa sọ fún yín pé yorùbá ló lo oúnjẹ àwa la lọ bẹ̀ àwa la léwé bẹ̀ ẹnikẹ́ni ò lè fi wá ṣakọ̀nà so ẹ wo ẹ ti rí efirin leléyìí ọbẹ̀ lẹ́ ń wò yẹn kò sára tí wọn ò lè fi efirin dá ẹ lè rẹ́ kẹ́ ẹ sè é lásán ẹ lè lọ́ ẹ lè gún ẹ lè ṣe ó sì pé ewé kan bẹ́ẹ̀ tí mò ń wò. ewé ṣọkọ tí ẹ ti gbọ́ tí Sunny Adé fi kọrin kì í leléyìí o ṣọkọ yọkọ̀tọ̀ òun leléyìí ọbẹ̀ ewé ṣọkọ yọkọ̀tọ̀ òun ni eléyìí ara ti ń gbọ́ ṣọkọ ewé ṣọkọ ni ẹ rí yẹn ọlọ́run ló fún wa ní oore ọ̀fẹ́ eléyìí ní ilẹ̀ Yorùbá lágbára ọlọ́run nípa ìfẹ́ àti àánú ọlọ́run kékeré lẹ rí ìwé má gbàgbé ata àwọn ata tí à ń jẹ nígbà tá a wà ní kéékèèké òun rèé tá a bá ti já wá látoko à ń sa agbẹ tá a bá ti sa tó ti gbẹ òun ni a máa lò. ẹ màmá ewé kan wà tí a ti rí o ewé ẹ yégédé àbí kí la máa ń pè é a ti rí yégédé a ti rí èbòlò. èbòlò wà. a èbòlò wà màmá lébòlò wà. èbòlò rèé o ewé èbòlò ni eléyìí ó ní orúkọ tí àwọn òyìnbó tún pè é iṣẹ́ lẹ tún wò yìí o kò sí tèmi fẹ́ràn nínú èbò lójú oorun ẹ̀ tó bá ti rùn sí mi mo lè fi mu gàrí kí n máa bu gàrí sẹ́nu kí n dẹ̀ máa jẹ́ lọ ewé èbòlò nìyẹn mo sọ fún yín mo lọ́lọ́run kẹ́ ìran Yorùbá wa la ní ọbẹ̀ àwa la lè wébẹ̀ ẹ̀ ǹjẹ́ kí a tó máa tẹ̀síwájú a fẹ́ fi díẹ̀ díẹ̀ hàn wá nínú àwọn oúnjẹ tí a lè fi àwọn wébẹ̀ wọ̀nyí jẹ ẹ má gbàgbé irú má bọ̀. a máa wà kan tilẹ̀ wà tó jẹ́ pé àwọn ò kì í jẹ magí <coughs> irú làwọn máa ń jẹ Eh, n tó ó dùn ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ wuyì lọ́pọ̀lọpọ̀ irú rè ọlọ́run dẹ̀ ti kẹ́ wa ní àsìkò yìí a lè a lè lọ́ a lè sa àwọn míì tiẹ̀ tí wọ́n ń sa tágbẹ́ tí wọ́n kú pẹ̀lú edé òun làwọn míì fi ń ṣe magi láyé sí i wọn ò tiẹ̀ fẹ́ jẹ magi mọ́ eléyìí ni irú tí àwọn kan pè láàmọ́ eh, àbí báwo lẹ ṣe ń pèsè <laughs> ẹ tó ọmọ wa kí ni o ẹ kú iṣẹ́ o tọmọ Yorùbá nínú yorùbá ló làṣà yorùbá ló lo oúnjẹ láyé ìgbà tí a wà tí àwọn màmá wa bá se ọbẹ̀ kò tí ì sí oúnjẹ ẹran ní rẹpẹtẹ ń bà yẹn ní tí àwọn màmá wa ń jẹ jù ní ẹja wọ́n lè ṣe ẹja rọ̀ wọ́n lè ṣe ẹja táwọn òyìnbó ń pè ní òkú èkó tàbí ṣáwá wọ́n lè ṣe tàbí jẹun adẹ̀kúpẹ́ pé gbogbo ẹ̀dẹ̀ tẹ̀síwájú mọ́mì wa kí lorúkọ àwọn ẹja ilé ìbáyìí. èyí náà pè ní àpọ̀ ẹja. àpọ̀ ẹja wọ́n pe apo ní abó. abó eléyìí ní abó. bẹ́ẹ̀ni wọ́n hmm. pe eléyìí ní pòkun. eléyìí ní pòkun. bẹ́ẹ̀ni hmm. pòkun yìí máa ń tóbi dáadáa ńgbà mìíràn. Ah, eh, a sì máa débẹ̀ eh, abó náà tún nìyí hmm. lábẹ̀bẹ̀ leléyìí o ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé eléyìí náà pè ní lábẹ̀bẹ̀ ah, ẹja yìí ń dùn mo jẹ́ dáadáa ó dùn gan ó kọjá àfẹnusọ lábẹ̀bẹ̀ ẹ má bọ̀ bí edé leléyìí èdè funfun eléyìí èdè pupa ẹyọ ọmọ yorùbá ṣe ń rí kan ọlọ́run ló ń tẹ́ wa o ẹ wá wo ẹja àrọ̀ lélẹ́yìí àwọn ìbò pè ní catfish ẹja àrọ̀ eléyìí nǹkan mọ́ mi akọ ẹja akọ ẹja náà tún lélẹ́yìí eléyìí nǹkan ẹja ìfolo lélẹ́yìí o ẹja ìfolo olórúkọ táwọn òyìnbó ń pè ẹja ìfolo abo náà tún ní pòkun òkun ńláńlá mo tún wọ ẹja kan tó wà lọ́dọ̀ ẹni tó dàbí ejò ẹja bíi abẹ́ ń tejò ni màmá hmm, ẹja ni ó lẹ́rí yìí o ẹ̀yin ọmọ ẹja yìí ló dùn jù ní gbogbo ẹja ẹja ọ̀sán ilé eléyìí o ẹja ọ̀sán òun lẹ́rí yìí o ẹja ọ̀sán àwọn kan pè ní ẹja eléjò yìí lórúkọ ẹ̀ lédè òyìnbó ẹ ṣeun màmá mi àti àmàbùgbàjẹ́ báwo dẹ̀ ní ọjà o ṣé nǹkan lọ déédéé ọpẹ́ ní fọlọ́run ọlọ́run àtúbọ̀ máa máa jẹ́ wá màmá. tó ẹ̀yin ọmọ yorùbá ilá o àwọn ọmọ yorùbá kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ràn ilá láti máa jẹ kò dẹ̀ sára tí wọn ò lè fi ládá a lè ṣe ilá ní ilá alásèpọ̀ a lè ṣe ilá ilá a lè ṣe ilá ilá funfun a dẹ̀ lè fi ṣe ilá ẹlẹ́gùsí lóríṣiríṣi ọ̀nà láti fi láṣẹ tó jẹ́ ìkànnú àwọn ọbẹ̀ tí Yorùbá máa ń jẹ tó dẹ̀ ìpọ́pùlà dáadáa tó jẹ́ ẹ̀kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ràn láti jẹ. tó ó wu ni ká jẹran pẹ́ lẹ́nu òǹfà ọ̀nà fún ni ò jẹ́ ẹ̀ títí ọ̀la tá a tún pàdé lórí àkànṣe ètò lórí ìkànnì yìí Delhi African TV ìdùnnú àwọn adúláwọ̀ ni o ẹ bá wa subscribe sí ẹ ṣí ẹ kẹdẹ láìkẹ kẹjẹ kó máa lọ ẹ ṣé o. Daily African TV ìdùnnú àwọn adúláwọ̀.